وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أبا تنصر رغبة الدعوة العتيقة أقرأ لكم النبوة محمد gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ lórí tí ó ń tẹ̀lé ìlànà ànábì tó ti di ọjọ́ tó ti wà ìṣe àdà abẹ́rẹ́ tó ti fẹ́ sí àtọ̀rọ̀ yìí tó ti kárí wọn. Shakespeare ní alẹ́ ìlú ńlá àwọn àmàlà lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ní àsìkò láti pé òyìnbó tán gẹ́gẹ́ bí èyí tó wá ti kọjá àfaradà yọ àrọ̀wà sọ́kù tàbí òwe tó bá kó sí wọlé lọ wọ́n náà tó bá tó àyè mìíràn àyà one eighty one eighty four àti one eighty five náà ni a kà kó lè lọ́kùnrin ìgbà ìkàkùn náà. أعوذ بالله من الشيطان الرجيم ينزل البائحة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز ومن فبئس ما يشترون pè fún lílọ lẹ̀ ọlọ́run fún wa lérò rẹ̀ pé ìjọ kan náà ni ẹ̀mí yẹn ni yóò dúró yóò dúró òpin ẹni pé ẹ̀mí tó kú níjọ kan ó túmọ̀ sí pé àtẹni tí ó bá lọ pé òun kì í ṣe abẹ̀mí náà ló lè ní ọ̀rọ̀ yìí ọ̀kàn àwọn ọba ní kúlù lọ́sìn gba ikọ̀ tó lọ. Olúwa ní gbogbo ẹ̀mí, gbogbo ẹ̀mí, náà ni yóò kú. Níbo ni ọlọ́ ní kúlù lọ́nà ẹ̀lẹ́yìn ha káàní ẹ̀yọ́ mi kò sí ìtọ́ ní ìtumọ̀ ayé ayé ẹ̀yẹ. Ní gbogbo tí ń bẹ nílé ayé yìí, náà ni yóò tàn án ló ta kò tí wọ́n fẹ́ dá ní ọgbọ́n wọ́n yà wọ́n fẹ́ wọn sọ ni wọ́n náà ní ṣóògùn ni wọ́n kàn fẹ́ kí nǹkan kan ó tẹ̀lé ọ̀rọ̀ ń ṣáájú ẹ̀mí rẹ̀ ní ọ̀fẹ́ tó ní ọ̀rọ̀ ọkọ́ ó ń ṣe lókùlé ṣe àìkúlé òní gbogbo ẹ̀rọ oríṣiríṣi lọ́darí kan. إلا رجال كل نفس ذائقة الموت الموت بسيره كل من عليها فان يجب الدخول لدل عليه من يرحم ويبقى وجه ربك بالجلال والإكرام يا شيخ ولو وضع ربك الكريم يقول ọba tó ṣe pé ọba alákọ̀ọ́lẹ̀ ni ọba tí ó bò háyà ni. هو تعالى وحده هو الحي الذي لا يموت والإنسان يموت والجن والإنس يموتون gbogbo jáde jẹnu àwọn tá a fojú rí àti àwọn èèyàn táwọn tó ń ríra wa àwọn òkú ẹ̀dá ìmọ̀lẹ́ ìfẹ́ tó wà ṣẹ́mẹ̀lẹ́ tó làwọn àṣà. kọ́dà àwọn mẹ̀láyíkà àwọn òkú níjọ́ tí ayé bá fẹ́ parẹ́ àwọn tọ́lọ̀ ní àwọn tí wọ́n dúró ẹ̀lẹ́ ọ̀ṣù lọ́wọ́ àwọn ló ń kú lọ́rẹ̀ وينفرد الواحد الأحد القهار بالدينونة والبقاء ọlọ́run nìkan lo ọba tó tóbi ọba kayakaya òun nìkan náà ni yóò wà eléyìí kì í tí ó ń rú ọ̀rẹ́ lẹ́yìn ẹ̀sán lójú tó kó wọn kú lọ́ta. àwọn tí ó ń jẹ́ ìṣòro fún ẹ̀dẹ́yìn ẹ̀dẹ́gbẹ́ ni pé ẹ̀sán jẹ́ ẹ̀sán jẹ́ pé èmi ò tí ì gbé tí wọ́n á yẹ kò ní gbé lọ ní ọjọ́ tí ọmọ ènìyàn ń kú yìí ìrẹsì ni nǹkan tó bá ti dára lórí tí kò sí ìwéjì tó ń ṣẹlẹ̀ nǹkan tí ó fi ṣe nǹkan ẹ̀ lọ́rùn lọ́rùn yẹn wá sí tó bá jẹ́ ọ̀dọ̀ kan ẹni gbọ́dọ̀ rẹ̀ kà tuntun tí ẹ bá ti wọ́n dé dáradá èsì ni wàá dé ẹni tó rẹ̀ wá pé tí nǹkan yóò fi rọrùn lọ́rùn wọn wá kà sí i láti dúró ìyẹn nílé ẹ̀kọ́ iléèwé tó bí wọn pé kò sí ọ̀nà tó fẹ́ fi bàdá jó bí àti ètò wọn àti kò lè dáhùn. tó àìkéjì ẹ̀tọ́ bá jẹ́ nǹkan gbọ́n ní kí ó kò ní pé bóòlù ṣe bá lè dáhùn yìí lọ́lọ́kà. Eku kò lójú pé ọmọ ìlú kù lọ́kà. Àná kí n lo ìfẹ́ kí ikú yẹn ó fi ọmọ fún yàrá. سورة الطائرة أخيرا بال قلبك ليس يلقي أو يلقى كأنك لا تظن الموت حقا أقول يا رب فلنذكرك وهو يأتي كأنك يعني ما بال قلبك ليس يلقى ثم تدري يوم تؤذيه من الخلفوف ثم تدع كأنك لا تظن الموت حقا tí wọ́n náà jẹ́ sí múra làjẹ́ kí oògùn pé ikú òdòdó rẹ̀ kú. ọmọ abẹ́rù àtẹni tí omi èèyàn ń kú bí ẹni tí kò mọ̀ pé ọ̀gá pé kú tẹ̀. bẹ́ẹ̀ bá yẹ lòlú tí bá ń wà tí bá ń ṣiṣẹ́ tí bá ń sọ̀rọ̀ yóò sọ ọ̀gbọ́n tí wọ́n yé gbà pé ó wà yìí. ojú wa ẹni pé ṣúgà pé nǹkan tó lọ ní ìṣẹ̀lẹ̀ lọ ayà ìpè tẹ̀ ẹ̀rì lọ́wọ́ ní tó lè lọ́ọ́ gbogbo ẹ̀ lé níjọ́ kan wọ́n ní wọ́n ti náà ìwọ̀n fọ́wọ́dà ojú ọkọ́ lọ́wọ́ ìyáàmù nítorí ìdùnnú. wípé ọlọ́run àfọ̀nkálukú ní ẹ̀ẹ̀kan tó ń ṣe níjọ́ gbogbo àìsèyáàmù. tó ó ti ẹ̀kọ́ lọ́wọ́ lórí òfin fóònù ní ìrírí ọ̀rọ̀ lẹ́yìn nǹkan tó ikú.

أطاع إذا كان الموت راحك كل حي يكون هذا الجيش المفادع يقول لي يبقى تستطيع من الروح وتتبع قلت له رسول الله لا إله إلا أنا أقول لك ولكن إذا متنا بعثنا فأعتقد ولو موتنا ينجي أبوجي ويوسى أو يسأل عن جميع ما قد فعلنا gbogbo tó kálukú wá ṣe ọlọ́run bá dùwà oṣù láì oṣù láì oṣù láì tó ní ọjọ́ wa lè jù wá kí ó yẹ kó o bàrà lẹ́rù lẹ́rù kú òun náà ní kí ni ó bá mi parí ẹ kó o bàrà lẹ́rù ọba tó ti bí àwọn ni ọba wà ẹ̀ kú àwọn ọ̀hábà àtàwọn tàbí lérò wọ́n rí nínú òṣìṣẹ́ ọlọ́run kò sí pé tí ọba tó ti bí ìyá ẹ̀yẹ́ ti ta. أو إذا يعني نيح أو إذا أبدى ببيض طبعا إذا بدأوا وقتلوا في وصول إلى وصول شر وصول الشر فلا عليك الله تبكي يتوقف طبعا كده وانكروا السلع ويتوقف أو عليك طبعا كده إذا قدر إذا قدر tí o kú sínú sàárè tó ń gbé sínú sàárè tí wọ́n ń da ìgbẹ̀bọ́ fà. nígbà yẹn ni àwọn tó ti kọ́ wa bẹ̀rẹ̀ lọ́bẹ̀ ọ̀pọ̀ àwọn rẹ̀ ó yẹ fún ẹ̀yìn wọn lágbára. láàrin wa di kí ló dé tuntun àwọn tí wọ́n ti ìjọ ní sábà ló kọ sí ẹ̀ gba ẹ̀jẹ̀ ní tuntun òní kẹrẹ́dá. ọlọ́gbà tá a bá ń gbé òkú sínú sàárè ìjọba gbẹrẹ ní ẹkọ ẹ̀yìn wọn lágbára. Wọ́n ní sẹ́wọ̀n pé إن الصبر أول منزل ينزل العقل àkọ́kọ́ àìsíkọ́lé ni ó kọ́kọ́ sọ àìsíkọ́sọ àkọ́kọ́ ni ẹ̀rẹ́ yóò kú náà sáré ìlà àṣìṣàlẹ̀ àṣìṣàlẹ̀ náà báyìí ọ̀hún sáré yẹn bá ti dá sáré yẹn bá ti rọrùn gbogbo tí mo ṣẹlẹ̀ sí yẹn lẹ́yìn ìgbà yẹn nǹkan yóò rọrùn lọ́rí àwọn wọ́n ti ya ẹ̀sùn rọ̀ wáyé tó sáré yẹn bá ti lè lè fún àmìyàn tó lè ìyẹ́wọ́ rẹ̀ yẹn bẹ̀rẹ̀ àgbápò ọ̀rọ̀ ẹ̀ ká bẹ̀rẹ̀ fún yín já fún yẹn lẹ́ fún yẹn fún yẹn pé àwọn fọlọ́ máa bá ẹ̀dá gbogbo tó ti wọn kù lẹ́yìn rẹ̀ náà yóò máa lè fún ẹ̀dá ni. tó o ní lọ́dọ̀ bá ní ìwọ tó ń bọ́ lójú wọn gan-an tó wá ti tó ń gbé ìyàtọ̀ tó sáré وأول مثل وأول عن قريب من قصور وزخرفة إلى بيت التراب أقول جزء ومن يحول عن قريب من لا يكفي تقعد فوق من فصول لغو أصيا يكون أن تقف نجد أن تقف الزيت أن تقف ضلالوت oríṣiríṣi tó bá ń kó kọ́ ọkàn fàyà kó bẹ̀rẹ̀ wọ́n gbọ́ wọ́n gbé kò ní kò tó rìn láti orí àwọn ilé ilé ńláńlá tó kọ́ mùsàkọ́rọ́ fẹ́sìn ilé tuntun tó wá sí ilé ọ̀sán ìdá fẹ́yìntì tùrọ̀ọ̀bì ó fi sí ilé ẹ̀fọ́ ilé kẹ̀kẹ́ ilé tuntun ẹni rẹ̀ kẹ̀kẹ́ tẹ̀lé ọ̀sán kan ní pé bí ààrẹ ẹni rẹ̀ ìtọ́jú rẹ̀ kọ́ ní sọ́kàn tó ìlú ọ̀sán láàrin ọ̀sẹ̀ kan ẹ̀rọ lè ní kí lọ wọ́n kó tó pa ìyàwó kó gbé lẹ́ẹ̀kan náà àrà àmọ́ láàrin two hours three hours kó tó pa ìyàwó ìbàrí ilé ní òbílọ láyé wọ́n pa ìyàwó lẹ́ẹ̀kan náà òun sì tún ìwọ́n lẹ́ẹ̀kan náà òun sì lọ sílẹ̀ lọ. والإسلام فيه مهجورا وحيدا أحاط به شهور الاضطراب. كل شيء ودي كده وحيدا نغلق لو فيه مهجورا وحيدا كده صار لنا لودي طلع كده ولا تقول له مهجورا بعد كده ده تاريخه انت بتقول عليه أحاط به شكوب الاغتراب أو نرى عجوزي أو أن يدرس الزروات دبا على الكتاب ثم وعلى الدين oríṣiríṣi ìbéèrè tó yẹ pé tí èèyàn wòrà lẹ́yìn ìgbà tí ẹ bá kú tán èèyàn wòrà máa mú ojú kò jáde wọn á lè lọ wọn bí ẹwọ ọ̀rọ̀ ẹ wọn náà kọ lẹ́nu alẹ́ sọ ọgbà ọ̀rẹ́ ṣẹlẹ̀ títí wọn di alẹ́ bì títí mẹ́rin àkíyèsí náà níta ni olùlẹ̀ pé tó gbá ẹ̀rọ tó gbọ́ dáadáa. الذي يعني أقية الناس أو أقية الناس هنا فقط يعني من أفضل الناس قال ينتظر جو لا يا أمي الذي ينتظر جو كل لا جو لا يا أمي في أحسنهم خلقا الذي هو عبادة ليس قبل هذا لا هو أي المؤمن أفضل أي المؤمن أفضل كل مؤمن ولو ذلك سبب يوم غير رأيك على مثل على الكوبيت لا هو الذي أحسنهم خلقا أنت الدنيا لي في واحد فتاة ورجاج يقول لك لا أن إيمان ثم مثلا الأسبوع عبادة لله ẹwà fẹ́ tẹ̀lé ti ta ló tó tó tó dá lára ilé yìí o wọ́n ti wà rẹ̀ dada àtẹnu hàn kò ní kọ́. wọ́n ti di àtẹ́tọ̀ wá ọ̀fúnlẹ́nu àti ìfìyẹ́ náà ni wọ́n ní wàlẹ́nu gbàdúrà وأجل الناس أو أجل المؤمن أكيد أنا بالنور يقبلني ثم الذي أحسنهم لما بعد الموت استعدادا ولتبان كيف بوني ìrètí máa ń palẹ̀ mọ́kalẹ̀ fún ikú ikú sọ̀rọ̀ lẹ́yìn ikú ẹgbẹ́ tó gbogbo wa ó mọ ìpalẹ̀ mọ́ ti kalẹ̀ fún ó mọ ìpalẹ̀ mọ́ ti kalẹ̀ fún nǹkan tó wọ́n kàn lẹ́yìn ikú tó kéde fún ọjà ní tí wọ́n kàn lẹ́yìn ikú lẹ́yìn yóò mọ̀ kéde sí àkalẹ̀ fún torí làbójì gẹ́gẹ́ ikú ojú wa ṣẹlẹ̀ lẹ́yìn kú ni ẹbí rẹ̀ bá pé wọn yóò máa palẹ̀ bá kalẹ̀ fún nítorí pé kí ni àlejò wa ní ṣe rí àwọn tó wà máa ń palẹ̀ lọ́rùn fún ikú rẹ̀ ojú ṣẹlẹ̀ lẹ́yìn kú rẹ̀ wùlá ìgbà àkẹyà wùlá ìgbà àkẹyà lẹ́yìn náà tó yẹ wọ́n pé ìyẹn o àwọn tó wọ́n gbọ́n ẹ̀tọ́ gbọ́nù ẹ̀tọ́ gbọ́n wá tó gbọ́n lẹ́yìn tó gbé ọmọ ẹ̀ṣọ́ wa palẹ̀ bá kalẹ̀ fún ikú tó ẹ̀ ẹ̀ka fúnjẹ́ fún lẹ́tùn rẹ̀ ìfọ̀lọ́wọ́ ẹ̀kú gbogbo wa ti dẹ́nu wà ìnáná wọ̀ fọ́nà òjò àkàn amáńtó tí wọ́n kọ́ni pé dájúdájú á fún yín ní ẹ̀sán yín yọ̀wọ́ wọn kìyàmà lájọ́ tó yà kìyàmà wọ́n ti kù ní ẹgbẹ́dọ̀ orí kí wọ́n yá kò ní ṣẹlẹ̀ wọ́n wá ní wọ́n lọ sọ́kìtì ha ẹ̀yìn náà ẹ̀tọ́ bá wá ní ojú rẹ̀ sí iná ní ọjọ́ tó yẹ kẹ̀yàrá tó kò bára rẹ̀ nínú iná alábàárí rẹ̀ kò fún bó sí iná iṣu ọwọ́ rẹ̀ ìlú tó wọná. Ìjọba ìwà ti wọná ọ̀hún ìpínlẹ̀ ìjọba ìta ẹni wọ́n ìjọba ẹ̀ tó bá ti jèrè sínú tó ìjọba ìjọba ló padà wọ̀ ọlọ́ni fàkọ́fà ẹnìyẹn ló jẹ́ ẹnìyẹn ló rí ayé ṣe ẹnìyẹn ní ayé rẹ̀ dùn ayé rẹ̀ dùn mo ṣe lè wò káyé yẹn kó kóró tó òun láyé rẹ̀ rọrùn mo ṣe lè wò kí ayé yẹn kó léla tó torí pé ó ń rí àlùfẹ́ náà rọrùn náà níjọba ìjà òkèèyàn náà. Bàbá ẹni ẹni tí wọ́n bá jẹ́ pé gbogbo ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ tó padà wá kán gbogbo هنا لنا وأن oṣù ayé àgbápò oṣù ayé àdáwò ìlú darẹ lẹ́wù ewu títa ló pọ̀ wà ní ayé rẹ̀. Bọ́lá ni ẹni tí ó kókó ní púpọ̀ ní èèyàn ó ní pátá ìṣẹ̀lẹ̀ ayé gbogbo ìrìnàjò yàrá òun gbé ètò lórí kan náà tó lẹ́yìn bàbá ìfọ̀bọ̀lẹ̀ òmùmẹ́tò yàtọ̀ bó náà. للنفاق خلق الناس أقول هذا يعني وشاور المياه للنفاق للبقاء متدعى أقول onípe nítorí ibi tí ń tẹ́ kú lọ láéláé kábàdé máa ń tẹ́ kú lọ láéláé tọ́nà dára fún un ní kẹrí ayé yìí ẹ mọ̀ wá ẹ tọ́kù wà lórí ayé yìí nígbàgbọ́ ní tọ́kù rẹ tó wá travel international tẹ́ ẹ bá ń lọ bẹ́ẹ̀ lọ sí Saudi Arabia ju rẹ̀ tẹ́ bá dé wọ Ethiopia wọ́n lè ní ẹwà branch síbẹ̀ bàálù wọn park síbẹ̀ bàálù mi lè wá lè lo six hours mi lè lo six hours tòun ti wà nínú tíkẹ́ẹ̀tì pípé from Nigeria to Ethiopia from Ethiopia to Saudi sòkò síbẹ̀ ìṣe náà nìyẹn lẹ́sìn rẹ̀ So àdúgbò ní Nigeria to Egypt, Egypt to sọ̀rọ̀ mi lẹ́yìn rẹ̀ náà tó tọ́mù wà náà wọ́n á ń pè tẹ́ ti dúró ilẹ̀ lẹ́sẹ̀kọ́lẹ̀ lọ́sẹ̀kọ́lẹ̀ ìṣe ti ní sàn yìí lọ́sẹ̀kọ́lẹ̀ lẹ́yìn lọ. alẹ́ kan dúró bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ wáyé kó dúró tó ní sọ́kù wa ẹni yẹn ọ̀hún ní báyìí tó wọ́n bá jẹ́ kó ọkọ̀ ẹ̀ mọ́ bàálù báyìí wọ́n darí wọn tó bẹ̀rẹ̀ fẹ́ẹ̀ tó wọ́n wà ní ọgbọ̀n ìjáde tó ní ojúkọ́ lábẹ́ ojúkọ́ ní ìtọ́ ọmọ dandan so ó ẹnu ẹ tó bá fi síbẹ̀ yẹn wò ó ní dá ó lè lè gbèrè gbé káàkiri o ò fún ó tọ̀hún dà so bí ilé ayé wá ṣe rí eléyìí ọmọ ìṣẹ̀lẹ̀ ayé wa ló ti rí o ìtòlí destination àti táwọn ọmọ dandan kọ́ yẹ kúlìkọ̀ náà lélùbà káà ibi tó sẹ́kù rẹ láéláé yẹn lọ́wọ́ wá dáa fún lẹ́yìn àti ìyá náà ọ̀pọ̀ nílẹ̀ ọ̀kan wá nínú. ظلت أمة أكثر يحسبونها للبقاء أو في من يغلو غدرهم أو أي أيه ما تبعت أيه وقلوبهم أيه شيهم أيه وقلوبهم صارفهم أيه ظلت أيه ينو فهنا مفهوم ولا يعني خلاص ولا تنسى نصيبك في الدنيا واحسن كما أحسن الله إليك فالدنيا في مرايا وابتغي فيما آتاك الله دار الآخرة ọlọ́dún ìṣẹ̀wọ̀n ni ẹ̀ tó yẹ bá pé o ò ń ṣẹ̀yìn ó gbé tó gbélé ayé ló kú fún ọ ní pé sẹ́gun bí wọn àtàkùn wọn kò dára àgbà mọ́ra wá ìyá náà láwọn bá kọ lélẹ̀ ayé ó ti délé ayé náà ó ti lówó ó ti délé ayé náà ó ti ní ikú. ìdílé ayé ìdílé mọ̀tàkì ìdílé ayé o ti ní ìmà mo tẹ̀rí sí iná àtàkà lọ́wọ́ dáhùn àfẹ́rà máa wá ìyá máa ní ìtọ́wọ́ wọn fún ilé ayé yẹn wọ́n yà tán sábà sí ìbàtà ìdàkùnrin wọ́n gbàgbé ìdílé ìṣẹ́lẹ̀ ayé náà tọ́lọ̀ wọn fún ilé ayé ṣe tò lẹ́yìn pé ọlọ́wọ́n bá kò ní pé ká fojú sáré nìkan káwọn ọ̀rọ̀ ìgbà òkè yàrá àdánwò ni èèyàn fa èèyàn fa ìyálẹ̀ yàrá wàhálà fún ara rẹ̀ wàhálà títí tán bẹ́ẹ̀ ló ti ní ọlọ́run á ní ayé nìkan tẹ bá wà bẹ́ẹ̀ tẹ wá gbàgbé ọ̀rọ̀ ayé fún ilé àgbéyàwó nìkan náà ní ká wà lé bẹ́ẹ̀ nílé ìjọ ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ ayé ẹ̀ ṣe ní oṣù tó bá yẹ kí oṣù ní ayé náà ní wọn wà látàwọn kan lọ sí ìgbà kan. من الدنيا وكل يكون جاهل جاهل كل يكون والد و كل يكون كل يكون جاهل جاهل كل يكون قل يقوم عرض الدنيا بكم رجلنا حلال حلال حلال وعلى الكيانا الكيانا يعني هو في واحد أنا واحد شلالان يعني في واحد كيانا ويعطيك شدك كما أحسن الله إليك إذا مروا شدك في ولا تبغي فساد في الأرض مرة بعدين كيلو يعني فوق بعدين àbí ọ̀fẹ́ wá ayé ọ̀fẹ́ gbàgbé àgbẹ̀ àmà wọ́n á jẹ́ pé ọ̀nà ìbàjẹ́ lọ́nà wọn ti wá ayé káàkiri. Torí tí mo tó lọ sí ẹni tí wọ́n bá ṣe ìgbésí ayé lẹ́yìn tó wọ́n kú lẹ́yìn ẹni yẹn wọ́n ló jìnnì ìrìn ní tiẹ̀ ẹni yẹn jìnnì ọlọ́wọ́n ni wọ́n bẹ̀rẹ̀ ẹ̀yà tó dúró yẹ ìlà nàdá ọ̀rẹ́ tí wọ́n lè ṣe onígbẹ̀mí ayé yìí kò jẹ́ ẹ̀sán ju ẹ̀sán lọ ẹ̀sán ni. والله مو من جنة متاع الحياة مو بدون بعده عليه من الحياة الدنيا إلا متاع القلوب لكن ضد متاع الدنيا في نظر بعده عليه في نظر الله أفجد والله يفهم وقال يا ولدي فيما reality rẹ̀ lé ẹ̀sẹ̀ jẹ ni tó ní tó bá ti ní ayé o tó bá ti ní ayé rẹ̀ díẹ̀ díẹ̀ ló gbọ̀rọ̀ pé ìtàjẹ́ ní kíní ìtàjẹ́ ní. tó bá ti pé aṣọ kan bá ní àwọn èèyàn ń wọ̀ nínú ìgbà wọn náà ń pè ní ọ̀fẹ́ wúrú ẹ̀. ṣé nígbà tó lè wá wọn tó lè pọ́n wá wà ní kéékèèké àwọn ọmọ ìfẹ́ mẹ́tí wọn máa wù pé nínú ọ̀fẹ́ máa ṣe. kọ́lá ọ̀nàlẹ́ aṣọ yìí ó sì máa wù láwọn ìlú ibi á kí n kú bóòdì àkókò máa ń fẹ́ sí ọ̀rọ̀ ìlà àgàn. torí kò wá lórí fẹ́ tí a sì la tàbí àkókò tí wọ́n lé ní ìgbà tó rẹ̀ láti so torí kò dé yóò wá lé yóò wá lé ìjọ tó bá ti wá ara fún oníṣẹ́ wọn ẹ̀ ẹ́ à ẹ̀sìn lọ rí lẹ́yìn mọ̀tá ìhàyàtì يعني والله حياة الدنيا إلا متاع الغرور مش هديني لا تبقى كمان يا أحسن قرآن تسمع لك يا عمي أنا أه ولو عارف mo lé lé tí wọ́n jọ tí wọ́n jọ ọ̀rọ̀ asán ọ̀rẹ́ àá àti ẹni wọn bóyá lẹ́sẹ̀ láyè ìdílé ká kọ́ wọ̀ àá tó ní kọ́ wá sí orí àyọ̀dá ọkọ̀ sọ́ọ̀tù délé wọ́n lọ́ra sọ́ọ̀tù rẹ̀ àá orí ẹ̀ lẹ́sẹ̀ wọ́n wọ́n yìí àá tó lè wá bó ṣe rí nìyẹn àmọ́ tó tó bá rí kó o ní ọmọ òṣù bàbà kan bẹ́ẹ̀ bí gbogbo nǹkan tí wọ́n rí nìyẹn ọ̀gbọ́n mo ìdílé náà ìjọ tó mo bá ti ìfò kẹ̀kẹ́ tó wọn ní ojú kẹ̀kẹ́ rẹ ọmọ lọ yọ lẹ́yìn kẹ̀kẹ́ rẹ ìjọ tó bá ti wáyé pé wọn náà wá dá kẹ̀kẹ́ rẹ ara rẹ rà tó dára tó tó sílé gbogbogbogbogbò o sọ ọjà mẹ́ta ojú gbogbo ẹ ojú ojú títí ọjà tó lọ́wọ́ kù mọ́ báyìí tó òní ìyọ̀ tó ti wọ́n gbà á ẹ̀ṣẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀ tó máa ń lò tó ó ń rí adé sílẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu tó wá pé ọ̀kadà ni mọ́tìnì ọmọ ń gòkè ọmọ ń sáré gbé káàkiri ọ̀gá akọ́nà tẹ̀lé tó ń gbé ní kàtúmínà ìjọ tó bá wà rà tán tó gbogbo gbogbo ọjọ́ bàbá yìí ọ̀sẹ̀ tó jẹ́ tó bá ń gun lẹ́yìn ọmọ ọ̀kadà tí nǹkan bá ti ọkọ̀ bọ́ lẹ́yìn ọmọ bí ẹnu àìlè nítorí wọ́n yóò yà ẹ̀sán owó àìlè nítorí wọ́n ẹ̀sán ẹ̀sán tó ìjókòó bá wá ní fún ara rẹ̀ ó lọ gbà á ìwé ìjọba lọ́kadà tó bá wá ta fún ọ lọ́wọ́ ẹ̀hẹ́ ọ̀gbà á ìdí ìdí wọn ti rí àgbà fún ọ̀rẹ́ rẹ̀ tó ọ̀rẹ́ à lọ wọn ẹ bá bẹ̀rẹ̀ lórí ìdílé ní ọgbọ́n tí ó ọ̀rẹ́ lórí ìdílé alẹ́ ìdílé ìdílé ìdúgbò àà ẹ̀hẹ́ wọn àmọ̀ pé yé àti ẹbí àti ẹbí ìgbìmọ̀ rẹ̀ àti owó ìgbìmọ̀ rẹ̀ ti bẹ̀rẹ̀ bó ṣe rí bẹ́ẹ̀ ni mọ́tò náà gbogbo nǹkan láyé bó ṣe lé kọ́nà ni yẹ àwọn èèyàn ń kọ́lé ẹni ìjọba bá ti kọ́ ọ̀ọ́dì òǹtàn òǹtàn ẹ̀gbẹ̀jẹ̀ ni tó ọmọ èèyàn tó bá wá gbọ́ bàtí bá níbi kéèké ní kéèké tí ó rí aago kéèké tó dúró àyè náà lọ wọ́n á ti kó kọ́ ọ́sà ti dáwọ́ alẹ́ bẹ̀rẹ̀ bí ẹ̀ka ló ń bẹ̀rẹ̀ tó dì mọ́ náà lọ. bí wọ́n tó lọ ṣe ní náà nìyẹn mọ́tò ṣe nínú àpò ìdá nítorí mọ́tò wá ti tó wá ti kó sí ní sọ́nà nìyẹn. náà ni ẹ gbọdọ̀ wá lọ́nà àláàlì náà ni àdébí amòkùnrin ìdàgbà àwọn ìyàwó ẹ̀rọ wọn yà lẹ́sọ̀ lọ́pọ̀lọpọ̀ أوحى إليك روح القدس الذي جبريل وقال هو أنصار ومضافون كده ولا قل أن النفس لن تموت حتى تستوفي بالبقاء pé ẹ̀mí ò lè jáde kó láyé lẹ́nìkan kọ́ kú àti kó yọ gbogbo tọ́lọ̀ ní ọ̀nà láyé rẹ̀ lórí kó yọ jáde láyé yọ lọ tán yọ jáde yọ àkú. lọ́dẹ̀ ẹni lágbàlagbà ní oṣù tó náìtì ìgbà yẹn lọ́kàn lè já mọ́tò tọkọtọ mi. kàlẹ́ bí akíkà lájà àwọn mọ́tò tó bẹ́ẹ̀ ni tọ́lọ̀ ní oṣù ló sì lò. tọ́jú ọkùnrin àti kíkì nílé ló tẹ̀lé o lè bóyá kékeré má ti ń tẹ ọ ní kéré báyìí ní ìbẹ̀rẹ̀ á ti gẹ̀rẹ̀ nítumọ̀ nítumọ̀ nítumọ̀ nítumọ̀ nítumọ̀ lójú ló bá tóbi dá ìlà yìí ẹlòmíì ló bẹ̀rẹ̀ kékeré báyìí lórí stéèjì kan kí ló ti dá ní wọn wá dé lè díẹ̀ èmi wá dé gẹ̀dẹ̀ mọ́ wọn wá dé lè díẹ̀ wọn wá dé lè díẹ̀ wọn wá dé lè díẹ̀ tó àlẹ́ bí ní alẹ́nu sọ fọlọ́run tó kúrò bẹ́ẹ̀ tó gbogbo ẹ̀ ní yóò lọ àti tìrẹ̀ tán kúrò jáde láyé alẹ́nu wọn ni fàjùmírù pípàdé àdì ẹwà wa owó ìtòlẹ́ pẹ̀lẹ́ ẹwà lọ́nà àlàálẹ̀ ẹwà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọ̀nà ìwà owó kúlù lọ́sìn gba ìkọ̀tù lọ́wọ́bí wà ní nàbà tó wọ́n fọ òjòròkùn yọ̀wọ̀n kìyàmẹ̀ ìwọ́n mẹ́rin tó fi àánì náà rí وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع أنا ليش يعني إتجاج إتجاج تلفي تبعتنا تنتبع ميرو تنتبع إتجاج تجيشي nǹkan tí máa mẹ́rin akáwọn lọ ní pé wọ́n ẹ̀ ẹ́ pé àlẹ́bí ọlọ́run lọ́nà kan pé ó dà gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ ayé dà gẹ́gẹ́ bí ẹ̀sìn ẹ̀sìn gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ohun gẹ́gẹ́ bí àrùnfẹ́yà kẹsàrà dèrè ó dà gẹ́gẹ́ bí àrùnfẹ́yà yà sẹ́kù wọ́n àgbọ̀mọ̀ ẹ̀rọ mẹ́rin ọgbọ́n ti sàlàyé ayé wa ó ní ẹ̀sẹ̀ bí ayé bá ti wọn ń sẹ̀ báyé bí ayé ṣe ní gbé wọn náà wọn lọ́wọ́ ẹ̀ ọlọ́run ló ẹ̀jẹ̀ yìí sàrọ̀ nítorí ní òun àpẹẹrẹ ńdọ́pẹ̀lẹ̀ ńpẹ̀lẹ̀ ni pé bóyá ibi tó bá jẹ́ bí títì tó tẹ́ lọ àbí ibi tó jẹ́ bí ilẹ̀ kejì títì ọkọ̀ jẹ́ ojú kílẹ̀ ojú ọ̀nà tó tẹ́ pẹrẹsẹ tí ẹ wá dúró ọ̀pẹ̀rẹ̀ tó bá wù ó rò pé omi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níwájú ni ní rò pé omi wà bẹ́ẹ̀ ni so tí o bá tí o bá ti wá ń di kó o ń wá omi mu o ti débẹ̀ láwùjọ kan pé a kò sí kò sómi kankan bí yìí kò sí omi kankan bí yìí so ó tún débẹ̀ ó tún tún rí iwájú gbàtọ́ bá tó débi òun náà tó wájú tó tó fún mọ́kàtà láàyè tó tún lè gbẹ̀gbẹ̀ tán ó sọ pé a náà òfin níbà nǹkan bẹ́ẹ̀ so ọlọ́run níbi ìṣẹ̀mí ayé ṣe rí nù tí ó tọ́ mi yàn yóò débẹ̀ yóò rà gbé à kí ni yóò sí nǹkan bẹ́ẹ̀ ọmọ èèyàn gbọdọ̀ ṣọ́ra èyí ó fi wá bọ́ òun náà ní kí ìrànjẹ tí ń tẹ̀lé òfin ọlọ́run ọba tí ó yẹ tí ń tẹ̀lé àṣẹ ọlọ́run náà lẹ́yìn ní ti gbogbo ẹ̀ka ayé yìí yóò yéèyàn kékeré mo wà láì pẹ́ẹ́tà mi ìyá rẹ̀ tó gbéyà tuntun wọn pé ó yẹ ni pé ìwọ́n ò yá ìyá lọ́yà ló tó ayé ò ní ìgbà kàkàkàkà fún ọ tó ń dìbò yí ọ pé kẹ́lẹ́ gbogbo tí wọ́n ti bá ti yí lórí bá ti parí dé ó tán ẹ̀rẹ́ lórí lórí bá ti pa pọ̀ dé ó tán yẹn ìjọba ti bọ́ tẹ́tẹ́ ni tó tó ní kan lẹ̀ ń hmm, ọ̀tá tó náà ni ẹtí wá ẹtí wá wẹ òkú yìí tó wá ní mú wẹ òkú yìí àbúrò tó wẹ òkú yìí fúnra rẹ̀ ìdí ayé yìí yóò yóò ní kò ní ní ìtumọ̀ tó ń bọ̀ yóò ní kẹ ọ̀sánmá yìí ọ̀sánmá yìí gbogbo táwọn yẹn mú kákákákákáká wọ́n kọ́ làwọn ọ̀dọ́ ti tẹ̀lé báyìí tó ló yí wọn pé rẹ̀ ìdí ayé yìí náà ni wọ́n lọ fún ọ وشفر الجوع نعم ولنبلونك ولنبلونك أعوذ بالله من الشيطان الرجيم لتبلون في أموالكم وأنفسكم ولا تسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أبا كثيرا وإن تكبروا وتتقوا فإن ذلك من عزم الأمور نعم ونرى لي لتبلغن غنم في أموالكم màá dẹ̀rẹ̀ níbi dúkìá tẹ̀lé ẹ̀rí àdánwò rẹ̀ dúkìá tó ṣe pé ẹ kójọ ẹ ti wàhálà kójọ èyí fẹ́ kójọ pẹ̀lú ìrọ̀rùn sọ pé tó ní àrùbìkì lọ́dọ̀ ọlọ́run yóò mọ òkú lọ́dọ̀ wà lọ́wọ́ ilé ẹ̀sùn kálukú sọ pé kò jẹ́ bá kọ́lá tó wá kọ́ sọ pé ọlọ́wọ́ sọ pé òun pẹ́ lọ́ba lọ́ba ọmọ èèyàn náà náà níbi ara ti kí ọ̀dọ́gba ọwọ́ ló ń fura rẹ̀ tó kílẹ̀ níṣẹ̀lẹ̀ ayé bí ara ti kí ọ̀dọ́gba kọ́lá tó wá lóò nígbà fúnra rẹ̀ lóò gbé sáré ọ̀ká nǹkan lérí rẹ̀ àbúrò rẹ̀ òun ti mọ lówó òun ti mọ lówó ń tiẹ̀ ẹ̀gbọ́n ti ní ẹ̀gbọ́n ti mọ ní nígbà àbúrò tèmi ní kọ́ ẹ̀mọ́ ẹ̀kọ́ mi pé akọ́mọ́ ní ìjọ wọn ní ẹ̀kọ́ làwọn fún ìmùtò abẹ́rẹ́ yìí tó wọn ò tún di nǹkan fún wọn sọ́nà ọmọ ọba ní wọ́n ní òní rí ọ̀nà ẹ̀ tán òní rí tán tó kò dọ́gba kí ẹni tó ń ká gbọ́ kójọ tán ẹnu ìtò ẹni tó kójọ ẹjọ́ tó kéré ẹni ta ológo ẹni ta ẹsẹ̀ ẹni ta ẹ̀ráìdì ẹni tí ta kiri kan tó ká kúta kojú ẹ̀ jọ olùwà ti ṣẹ́ni bẹ́ẹ̀ tó kojú ọ̀yẹ́ náà ní tó gan ní wo bẹ̀rẹ̀ ẹni ní ti wọ́n yà wọ lẹ́sẹ̀ kan ní ta kiri kan wọ́n ká kó kó tó sáta ọ̀rẹ́ rẹ̀ àjọ òun ní nínú nínú ọ̀rẹ́ lè ti jọ olú ìdílé kan five thousand ó ti sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ yóò ti gbà tán yóò ti sọnù tó àbẹ̀wò lọ́wọ́ balẹ̀ olúwa ni màá lọ ẹgbẹ́ nínú rẹ̀ di àbúwárí fún níbi àwọn dúkìá ìtẹ̀ ní àbẹ̀wò lọ́wọ́ ọmọ ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ níbi owó tó ṣẹlẹ̀ níbi pọ́pátì tó ẹ̀lẹ́ níbi ra kan ó sì gbé ìtàlẹ̀ pé àwọn ra kan ìtàn yóò bá ilé ọ̀rọ̀ bàjẹ́ olúwa ni ẹ̀rọ rí àdánwò níbi dúkìá yẹn wà á ń kù sí fún ẹ̀kọ́ rí àdánwò níbi ẹ̀mí ara yẹn náà ìgbà mi yọ rẹ̀ yàn yọ rẹ̀ yàn ìgbà mi yọ rẹ̀ ẹni tí ó jẹ́ ọmọ yàn báburú yàn lẹ́gbọ́n yàn àdúrà bá yàn bọ́mọ yàn ní orí àdánwò níbi lára ẹ̀mí wọn lára ara èèyàn gẹ́gẹ́ ní dúkìá yàn wọ́n ní gẹ́gẹ́ nìyẹn wọ́n wulẹ̀ fúnra yìí. àbúrò àdánwò bá dé. أظن أن نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال أدوى مباين بالكياي والأنفس أدوى مباين باليمين والثمرات أدوى مباين نبكني níbi àwọn èso yín ó lè ṣe oúnjẹ tí wọ́n ti bá wọn ní àwọn ọmọ ẹ̀fà jẹ́ ọlọ́dún تقولين yóò dùn pé àwọn tó bá ti kú lórí àdéhùn ọlọ́run yẹn lọ́ọ̀dì ẹ̀ fún wọn lérò dùn pé ọlọ́run ó ṣe ìdùnnú fún ní ìdùnnú bí ó gbọdọ̀ ìyá wọn. tọ̀ tí àdáwọ̀ bá dé bọ́lẹ̀ léèyàn níbi dúkìá rẹ̀ ìtọ́lọ̀ rẹ̀ ti lọ́rọ̀ rẹ̀ ni pé àdàrí rẹ̀ ilá àtọ́lọ́ tí wọn sọ ibà tó ń kọ́ọ́lù nígbà rẹ̀ ilá ìwà nígbà rẹ̀ ìwà rẹ̀. ọ̀gbọ̀n ní tán ọ̀rọ̀ fọ́nà ti fọ́nà rẹ̀ kọ́dà wọ́n wọ́n ṣáà fàáyì. tọ́ tọ́lọ̀ ní ọ̀ṣẹ̀ ìṣẹ̀lẹ̀ lẹ́yìn tí ó wàhálà fi ti ṣe láti lẹ́yìn áá òkú ṣe tọ́ nítorí pé gbogbo ẹ̀kún ẹ̀kún dáàbò á ní ìwà rẹ̀ ṣe láyè mo gbọ́ ronú pé áá ti ayé o ìgbà ọ̀la mi ti lọ́kọ̀ sáfẹ̀ ní lárí ìbẹ̀rẹ̀ ṣèyí ṣèyí bóyá ti ní lárí báyìí bẹ́ẹ̀ ni bóyá ti ní lárí báwọn ló sọ àmọ́ àwọn àbáyé kọ́ àyè kan tó ní gbọ́dọ̀ ti ní lárí báyìí bẹ́ẹ̀ ni nítorí ọ̀hún àmọ́ kì kan náà lójú ti ọ́ òfin ìwọ̀n gbà fọlọ́ fọlọ́ sí ilé wa ní ẹ́ òfin oṣù mọ̀ bá fi hàn wá. ẹ tí ohun sunkún obìnrin ọmọ kú ọmọ rẹ̀ gbóná ọmọ rẹ̀ bá jẹ́ lẹ́yìn àtẹ́sí ọmọ wà ní sẹ́nà. tí wọ́n sunkún sunkún yẹn ni alẹ́ wa kọjá lẹ́gbẹ̀ẹ́ النبي عليه الصلاة والسلام احتسلي بتقول اصبري واحتسلي بتقول أنا نهي اصبري وإصرار الله وما ṣàkóso ẹ̀ láti sùúrù ọlọ́wọ́ fún yẹn ní ẹ̀sán tó kú ní nǹkan tó ṣe ìgbà tí wọ́n ti wá àdúgbò yẹn tí wọ́n ti sọ ariwo yìí pọ̀ arábàlẹ̀ arábìnrin yìí gbà tí ó sì ju òkè báyìí wọ́n ti dábòbá ní ẹ̀sán lọ́wọ́ ìfẹ́ náà wọ́n lè lè fún ààrẹ tó lọ́dọ̀ ní ẹ̀ṣẹ́ ẹran tí inú rẹ̀ ń bàjẹ́ náà ọmọ rẹ̀ kú nínú gbogbo ó sì ráyè àti wọn láyà jà ó ráyè àti wọn kọ ẹni tí ń ṣe wá àti wọn ó sọ̀rọ̀ olókùn tẹ́lẹ̀ tí ń ṣe wá àti wọn ó jáde máa ń tẹ́lẹ̀ ilé ìjà ẹ̀mí pálífì onímọ̀ àtọ́ láti ara àtọ́ rẹ̀ kí ni ó ti wọ́n náà nítorí tẹ̀mí tí ó ti ọ̀ mo ti wá sí wá sí wá sí rọ́fún mi. àlẹ́ sọ̀rọ̀ àpá ìdá ọ̀la ìrẹ̀wá yẹn àlẹ́ yóò sàn kankan ní kankan ìdá ni kò sí lọ́dún bá pa àdéhùn báyìí tó yẹ kí á á àwọn àlè àlẹ́ kò sí tí ọlọ́run kò ní pé lára rẹ̀ ní gbogbo tẹ̀ mọ́ tó ń ṣe ìtẹ̀lé ayé tó ẹ̀rọ kọ́lá ìdílé ni eré ẹ̀ burú ni ìmọ̀ kọ́lọ́rọ̀ jẹ́ ni àbí ọbẹ̀ sọ̀fọ̀ ni ọwọ́ àwọn ẹgbẹ́ orí bẹ́ẹ̀ dákọ̀ fọ́ ni àwọn tó àti bọ̀ òun ṣàgídí ṣé ìmọ̀ akọ́lọ́rọ̀ ni lọ́gbọ́lọ́rùn àlẹ́bí sọ̀rọ̀ fúnra mi àlẹ́bí sọ̀rọ̀ apàdà ni kí fúnra mi sẹ́ba rẹ̀ tọ́sọ̀ olú ẹ̀fọ́ ga tọ́sọ̀ olú ẹ̀fọ́ sí ọ̀dà lẹ́bi ẹ̀yọ̀ dídá lẹ́bi lẹ́ni tó bá sọ olú ẹ̀fọ́ yẹn àlẹ́bí sọ̀rọ̀ apàdà lẹ́yìn tí wọ́n lọ ọdún tí rẹ̀ lẹ́yìn bàtà lẹ́yìn lọ tán láàrin wọn tó fẹ́ à ọmọ tó jáde wọ́lẹ̀ kan ó lọ wọ̀ lọ́wọ́ wọ́n ní alẹ́ bí lọ jáde wọ́lẹ̀ tó wọ́n wọ́n wọ́n yẹn sẹ́lẹ̀ aláàbẹ̀rẹ̀ wá dìde tó wọ́n wá lọ bá àlẹ́ tó wọ́n wọ́n sẹ́lẹ̀ wọ́n á dúró jọ́lẹ̀ tó bàtú jáde alẹ́ bí wọ́n à arábìnrin ẹ̀kọ́ ní bẹ̀rẹ̀ eléyìí ní bọ́ọ̀ bí arábìnrin kan yìí ní bẹ̀rẹ̀ wọ́n عند الصدمة الأولى هذا يجي من قرأش الفلوس bí ọba ti ní lára tó tá a tó bá ti fẹ̀rẹ̀ ṣẹlẹ̀ tètè sùúrù ọlọ́run ò lọ kó ní sùúrù lọ. Yà àlọ́lẹ̀ tẹ̀lé ìgbà ti kọjá òun ní lára sùúrù mọ́lẹ̀ tó. Àlẹ́bí ọ̀rọ̀ rán èmi ló ń ké mọ́lẹ̀ kan. Lẹ́bí ọ̀rọ̀ yẹn tó ẹ̀kọ́ ẹ̀kọ́ kọ̀ lára lẹ́yìn ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀. Tòun náà ni kẹ́ni tí nǹkan bá ṣẹlẹ̀ sí ذكي يعني عتي أمي على ينفشني وسيبو فنورو أبا دعوي ولا شني يواني يعني يو خلنا عيال أرضني ولا تصنع عيوننا من الذين أوتوا الكتاب ولا تصنع عيون ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا ألا كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور الله يرى لك جميل آيات ولنسمعن من الذين أوتوا الكتاب Olúwa ni ẹ̀gbọ́ ẹ̀gbọ́n gbọ́dọ̀ àwọn tí a ti من قبلكم سواه يقول ذلك الصحابة كبير قول شريك عمر وضع يهود أو النصارى ومن الذين أشركوا أتوالدوا أذى كثيرا أو ọ̀rọ̀ ìsáfù ní àdá ọ̀rọ̀ burúkú tó le lẹ́nu ọlọ́run sọ̀rọ̀ sọ̀rọ̀ lórí ti àwọn ẹ̀rú àwọn ẹ̀tọ́ra àtàwọn ẹlẹ́bọ ẹ̀rí bọ́ọ̀ tí ó tò ní lọ́dọ̀ ọ̀rọ̀ burúkú tó ilé tí ò dáa lọ́dẹ̀ lọ sọ. kọ́dà àwọn tó ń tẹ́lẹ̀ ìbèrè yìí tí ẹ ti kọ́ jẹ́ mọ̀lẹ́bí yìí mọ̀lẹ́bí yìí ò kẹ̀kẹ́ lẹ́gbẹ̀ẹ́ ní yìí o wọ́n sì máa sọ lójú kọ kó kọ kó ló kọ́ sí fún ọmọ tí ìfúnpá ọ̀gá ọ̀sẹ̀ nípa àbọ̀ tí ọmọ tó bá yẹ ọmọ ẹbí kan náà ní wọ́n ní ọmọ àlè ni wọ́n yìí ọmọ ìyá kan náà ni wọ́n o òun wá sọ fún pé ọmọ àlè ni ọ́ kí ló dé ní ìlú ọmọ ìyá kan náà sì ń pè pé ń ṣe ẹ̀sìn ọlọ́run kẹrin ló ti gbà pé ìtumọ̀ rẹ̀ lè yá àwọn ọ̀nà lè ṣe ó ní ìṣẹ̀lẹ̀ lè yá àwọn ọ̀nà bàbá wa kọ́ lè yá rẹ̀ bàbá wa kọ́ lè bàbá wa kọ́ ló bí wọ̀ rẹ̀ bàbá wa kọ́ ló bí ọ.

ọmọ ìyá rẹ̀ gẹ́gẹ́ òun náà tó sílẹ̀ ìyá fún papọ̀ mọ́ra wọn yọ ọmọ ilé ìgbà wọn á gba débi pé á lè ọjà lè fún olórí ìlú wọn làwọn kọ ìyọ lóhùn ní ìmọ̀ọ́mù lẹ́yìn bàbá wọn wọn ni àwọn ọ̀yọ́ kù ní ìmọ̀ọ́mù lẹ́yìn bàbá ìjẹ́ ìmọ̀ọ́mù sọ̀rọ̀ ìgbà wọn tún náà wọn ni àwọn ọ̀yọ́ kù ní ìmọ̀ọ́mù àwọn kẹ́kẹ́ pé bàbá àwọn kọ́ ló bí ọ ẹ̀wọ̀n ọ̀rọ̀ wọn bá wọn láwọn sílọ̀ pẹ̀lú rẹ̀ ní o kọ́dà kan ní bàbá wa fẹ́ fi tọ́ fún nǹkan lòun bí ọkùnrin tó ń jáde láyé ọmọ ìyá náà fi ewu òun náà ní òun òun òun náà ní tó bẹ́ẹ̀ ni tó ń bá mi ní ọ́ tó mọ́ láti kọ́ lu ọmọ ìyá rẹ̀ àyè tó jẹ́ ọmọ ìyá rẹ̀ mo ní ọmọ tó ọ̀sẹ̀ tó ń sọ yẹn mo ní ọmọ ẹni tó ń jìnà rẹ̀ ah! mo ní ọmọ bàtà rẹ̀ tó ń fi ọ̀dọ́ ẹni ló ń jìnà wọn náà bá wọn sọ pé òun jìnà ní ìyá àti torí ìkórira ẹ̀sìn ọlọ́run torí ìkórira tó náà ìgbéra káyọ̀ yóò ti wá sọ jí ó tọ́ mi lò ìtọ́ bá ti wá sílẹ̀ ẹ̀ka ìkúrò nínú ọ̀dọ́gá mi ọ̀dọ́gá mi ẹ bọ̀rọ̀ lọ́mọ àlélẹ́ dé ẹni olùkọ́ ẹgbẹ́ mi ju ọ̀dọ́ ara yìí bá ẹja nǹkan mi ìtura ẹja tó nǹkan mi wò ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ tó so azẹ́ńkẹ̀fẹ̀ ìnira tó lé ọ tí ò já ọ nípú lẹ́wọ̀n gbẹ́lẹ́wọ̀n ọlọ́wọ́ ni ọ̀nà wẹ̀ ń tọ̀ sí ooo nítorí ẹ̀rẹ́ lè lárúbá ọmọ tẹ bá ní sùúrù wọ́n tẹ tọ́kù tẹ bẹ̀rù ọlọ́wọ́ bá ti pé ẹni ní sùúrù ẹ bẹ̀rù ọlọ́wọ́ ọlọ́wọ́ ni ẹ̀ fẹ̀yìn náà láàyè ká ní àìsí ní sùúrù ọ̀rọ̀ tó dáa tó kú fáfá ìṣesí tó dáa tó yẹ kí o ṣe jù nìyẹn kí o ní sùúrù nígbà tí èèyàn bá ń rí ìfọkànpẹ́ tí èèyàn bá ń rí ìṣòro tí èèyàn bá ń rí àdánwò tí èèyàn bá ń rí wàhálà tí ó ṣe sùúrù mọ́sàárì tẹ̀tẹ́kù bẹ̀rù ọlọ́run sáàdì ọlọ́run ọba rẹ̀ tó pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ mọ́sàárì rẹ̀ bá yẹ kankan mọ́ pé nìkan kan ní ti ọ́ ju fi ọlọ́run rẹ̀ ṣe sùúrù máa bẹ́ẹ̀ tó ọlọ́run ọba ìṣòro tí ìyẹn wà ń bẹ̀ tó àdọ́lọ́ fún ṣàfàánù wa kó jẹ́ kí ẹsẹ̀ rẹ̀ kó jẹ́ kí ẹsẹ̀ yóò wájú báyìí lọ tó lè ṣàrẹ̀kà wọn wọn ṣẹ́ndì أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم láàrin àwọn ìbéèrè ìwákàlà àdúgbò fọlọ́run ọlọ́run ṣe ní rọrùn fún wa abẹ̀rẹ̀ ọlọ́run ní ká parí parí rẹ̀ náà ẹ̀sẹ̀ tí wọ́n jẹ́ àgbọ́yé fúlàǹgbà àbùsọ̀lọ́ ọ̀fẹ́lá tí ó gbìyànjú pẹ̀lú àwọn bàbá àwọn màmá gbogbo àwọn ọmọ ìyá ọgbẹ wọn lókun ti gan. ẹ̀rọ tí wájú kan àbẹ́. ọ̀pọ̀lọpọ̀ wá tó ìlú ẹgbẹ́ ìdáná ọ̀pọ̀lọpọ̀ wá sápò ìlú tó tẹ̀lé pọ̀ lọ́dọ̀ náà sí wọ́n lọ́dọ̀ fún púpọ̀ ní orú ìwọ̀n olóyè fún ọmọ sísà ẹ̀ tó nípa ọmọ ẹ̀sìn rẹ̀ àti ìlú ìmọ̀lẹ́ sáwọn tó jẹ́ òbí rẹ̀. ṣe rí ẹni pé ìbéèrè yìí jọ náà kan sí ti àkàtà nínú ọ̀tọ̀ àrùn lóko òun náà ni pé tí ìyọba rí ìfúnlẹ̀ mọ́ ìfúnpinpin ní orí ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run wa ń tọ̀sùn bí ọ̀rọ̀ ìfẹ́ bá ti ṣe sùúrù wọ̀ tẹ́tàkù tẹ́tù bẹ̀rù ọlọ́run ìmọ̀ràn rẹ̀ lọ́tọ́ lọ́wọ́ wa fún wa. èèyàn ní sùúrù èèyàn sì dúró lọ́wọ́ ìdí ìrànà ṣe ìrìn jẹ́ ọ̀pọ̀ ńbẹ. ìtumọ̀ rẹ̀ lópe ọmọ bẹ lọ́run ọmọ bẹ lọ́run fúnra rẹ̀ kọ́ ọmọ ọdún ọmọ bẹ lọ́run kọ́ rọ àwọn èèyàn ní ọkàn fún ẹ̀sìn ọlọ́run. ìdí ìrànà ti ń ṣe yìí padà yí padà ṣe rí àwọn oníkàkàkiri ọ̀run pé ọmọ pò lé wọn ìfijọ́ kan fara mọ́ rí láyé ẹni máa ń sọ dúró sínú ilé rẹ̀ kan máa nà ọ́ yẹ kan nà kan nà mọ́ tà kí ọmọ sáfún bàbá bá nà nà nà nà nà nà nà nà tó ó ra àwọn nǹkan tí ó dìde pé ẹ fi kalẹ̀ fi kalẹ̀ fi kalẹ̀ kò kúkú ṣe kò wọ́n lè ní ìrìn kúkú fagbó lè ní ìrìn kúkú jalè lè kúkú ṣe kóòtù nígbà àhẹ́fọ́ orí kalẹ̀ kí ló dé tó yẹ lọ níbi kí ló ṣàfaradà tó a pẹ́ ní bá ti rà ó pé á ara àwọn ọ̀gbá ní wàhálà tó ń fún kojú òun yìí tó bá di pé bàbá mú fún lé pàtàkì jùlọ obìnrin obìnrin lọ́sọ̀tẹ̀ tó jẹ́ mọ̀lẹ́bí yìí kan bí a ti rẹ̀ kan sí bẹ́ẹ̀ lé ọkọ̀ kan lórí sábà bàbá búrò mọ̀mọ́ yìí kan bàbá búrò bàbá yìí kan odò mọ̀lẹ́bí ni kò lọ ló wọlé ní nǹkan ọ̀nà kó tó dé bẹ̀rẹ̀ fún ọ̀nà kóra kóra yín ní kankan kan ah mi ò ní lọ mi ò ní lọ mi ò ní kó lé kí tó wá kí tó wá ẹ̀ka iná tó lé mi ẹ̀dá kan ẹ̀jẹ̀ mọ ẹ̀jẹ̀ wà pẹ̀lú yín àbí ẹ̀ẹ́dọ́ ní ẹ̀sọ́ pé ìdọ̀dọ̀ yín ni mo náà ni mo wá lọ́pọ̀lọpọ̀ gbà gan àwọn ẹni oní ìtawọ̀ ìsábà sáré lé ẹ̀ bá wọn ìrọ̀ lé ní ah ìrà ah, jòkó yóò dàárọ̀ kí lọ bọ bẹ̀rẹ̀ àbí kí lọ lè wádìí kí so bí àwọn ìgbésẹ̀ yẹn máa ń gbé àwọn kọ̀ọ̀kan wọn fọ́ jáde pàtàkì lójú bẹ̀rẹ̀ kódà ní bá fọ́ jáde wọn àwọn èèyàn dààmú àwọn èèyàn wọn àdìyẹ lọ lè mú sí ìgbé ọ̀dọ́ ọ̀kadà ìlẹ̀ ìdàgbé wa ẹlọ lè mú ẹ à ẹ̀rọ tó jọ ọ̀dọ́ yìí wọ́n àmọ́ afojú gbogbo tí ò tí ẹ àbí ọ̀rẹ́ rẹ̀ kan tí ń dẹ́lé kíníkà ẹ̀rọ léwò tí wọ́n ń wáyà yìí níkà ẹ̀rọ lè fọlọ́pàá rẹ̀ tiẹ̀ gbúrú àwọn nǹkan báwọn kò mọ́ta kò lè wà ń bẹ̀ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ faradà ẹjọ́ faradà ṣùgbọ́n ọ̀sẹ̀ ìmọ̀ fún àwọn èèyàn nìyẹn kẹ́ni ó ti fi gbogbo tó mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ wa wọ́n ní kẹ́ni ò tó yóò pọ ẹ̀mí àwọn èèyàn rẹ̀ gan mọ́ ìtọ́jọ ẹbí àwọn ọlọ́pàá lọ àmọ́ kan sájáde lé wọn mi lórí tọ́ lọ kọ́ náà lé wọn ní túmọ̀ burúkú ti pé ó yẹ wọn lè fi ìfúnná káàkiri ní ìsinmi tó àkóbẹ̀rẹ̀ báyìí ní àfihàn tó lọ tó irú àwọn kẹrẹ ní ẹgbẹ́ lọ ṣàkíyèsí wọn lọ wà ẹ̀ lọ. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم شابير بيري نعم كني كني بيري حديث وقال هذا مرات القديم لا sọ́yẹ́ ẹ̀kàtẹ̀ ẹ̀yẹ́ àwọn àfáàtìmọ̀ ń ṣe bílẹ̀tù kọrí wọ́n ti gbàgbọ́ pé 27 náà ni ìṣẹ́bà máa ń bọ̀ ní ọdún láwọn ìṣẹ́bà kọrí ẹ̀rùn tó pẹ̀lú ìṣẹ́bà kọrí tó ẹ̀kọ́ bá yẹ twenty seven ni àlẹ́yìn ọ̀dọ̀ pé twenty seven yẹn náà wà ó mẹ́nu rẹ̀ wáyà kan lẹ́bi ní twenty three rẹ̀ kan gbé wá bí twenty five rẹ̀ wáyà kan gbé wá bí twenty seven àwọn fáwọn á ní tọdún yẹn nílà nẹ́bí ń sọ ìtọ́jú yẹn kiri ìwà ẹgbẹ́ ọmọ wa ń fún ẹlú ìpínlẹ̀ látò kọ́dírí ọ̀tọ́dún yìí ó twenty seven ní ọmọ tìlú àwọn àpẹẹrẹ yẹn. sọ àwọn sáré bíi ká ṣe ní káwọn twenty one twenty three.

àwọn ni wọ́n sọ fún yàn kí á ah, gbé lágbáyà wọn wọlé pẹ́ mọ́ hmm, wọlé kò ní máa ti kéde kó tó máa wá jì má tó orí ẹni tí ó dúró ẹni tí ó dúró déédéé lórí ẹ̀kọ́ náà tó alágbájá ẹ̀ ah, á mo fẹ́ lọ kí lóde àwọn kẹrù bẹ́ẹ̀ wọ́n ló ṣẹlẹ̀ báyà ló wọ̀ kọ́ wọn wọ́n ìfẹ́ o à wọ́n kó bẹ́ẹ̀ wọ́n bá wọ́n سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت